sọ wípé olówó kú lásàrò náà ṣe kíni báwo lásàrò ṣe jẹ́ níbi tí lásàrò tálákàdé egbò burúkú wà ní ẹsẹ̀ níbi tí ọlọ́rọ̀ yẹn ya wèrè kò ní fún tálákà yẹn lóúnjẹ egungun tó bá kọ̀ọ̀kan lẹ́yìn tó bá tu síbẹ̀ òun ni ọlọ́rọ̀ yẹn tálákà yẹn máa ṣe kíni. àwọn méjì wá kú bíbélì sọ wípé àwa wọn kò má ìṣe pàá méjì sọ pé kò bù jẹ bíbélì sọ wípé àwọn áńgẹ́lì wá wá gbé òkúta lù. òkú alágbe wọ́n ní òkú alágbe lásàrò. tó jẹ́ tálá lálákà elé kò ní nínú ayé kò ní lárí kò jẹ́ èèyàn nígbà tí bàbá olówó kẹ̀ kú kí ló ṣẹlẹ̀ ká. wọ́n sì ń ké wípé wọ́n wà yóò sí nínú ẹ̀mí nígbà tí bàbá olówó kú kí ló ṣẹlẹ̀. ó sì ń ké ó wí pé. ó ti tó máka mọ yóò bá lè gẹ́ẹ̀tì ibi tí mo ti ń sọ máka mọ. bíbélì sọ pé nígbà tí bàbá olówó kú yìí pé wọ́n sin ìkú ẹ̀ bí ẹ wọ́n ṣe ń sin gbogbo wa lénìí nígbà tó wá sin òkú ẹ̀ wọ́n wá bá ara wọn ní ọ̀run nígbà tó máa bá ara wọn lọ́run ó wá ń wo lásàrò nínú kíni ní ọkàn àyà abrahamu níjọba ọ̀run wá wò báyìí pé à èmi bilonia èmi gómìnà èmi pírẹsidẹ́ǹtì èmi sínétọ̀ tàbí ẹ bá wọ́n wọ́n ìjọba ọ̀run tálákà ẹgbẹ́jọ́ wípé oúnjẹ tí ajá mi bá jẹ kù òun ló máa jẹ. ṣùgbọ́n abrahamu yóò fọ pé ọmọ rántí pé. fún àyè ìdájọ́ kan ìkọ́ tẹ́ kà kó bá àkàtúmọ̀ sọ́jọ́. bàbá òun náà ni. ẹni sọ ẹ eh, fọdún kí ìmọ̀ fi mú bíbẹ́ ni ẹ mm-hmm. eh, eh, ti kọjá létí mu wa mọ̀ bọ̀ yóò bá lè bu jẹ́ níbi tí mo ti bu jẹ́ o yóò ti kíkiri nílò kò sí ìkọ́ tó wà ń bẹ̀ tí ò sí níbi ìsọyẹ ni mo ṣe oògùn ni. àdáyàdá ọwọ́ àwòrán bàbá ló wá sọ̀rọ̀ pé bàbá wa Abrahamu ká. Hallelujah. Ẹni tí ó ṣe àánú nínú ayé tó lè ra àánú gbà. Kì í ṣe fóònù tíjọba ọ̀run yẹn bá wà. Ìbá kọ́kọ́ bọ́ sínú iná, ìbá kàn fáwọn pé ìjọba ọ̀run yìí. Ìbá ju ohun kan sọ́dọ̀, à má gbà mí wọlé sáàlì. Lóòótọ́ mo yà kí nínú àwọn ọmọ máa sọ ọmọ wa bá. Bọ̀dúrántì, èmi náà máa ṣàánú dé wà á kọ́kọ́ wá sórí fóònù yá wọ́n sábà jókòó síbi <laughs> wọ́n sábà jókòó síbi ẹ̀. bàbá wèrè yóò sáré nígbà tó wà láyé á ènìyàn dájú egungun tó bá jẹ kù ọmọ ènìyàn bíi tìjálẹ̀ ọmọ ajẹ́ tí kì í ṣe pé òní òdè ní. kan sí mi náà torí ìrora ẹsẹ̀ kí ni. sáré. yorùbá dáàmú adédọ́yẹ. ṣé òkè kanibẹ́lì ní sọ́ọ̀sì ni tẹ́ ń sọ pé fẹ́ lọ́ọ́ níjọba àrùn nígbà tó lásán méjì mo ní sùpàdà méjì sọ pé fẹ́ lọ́ọ́ níjọba àrùn táwọn ìjọ àṣàdúrà mẹ́rin lónìí ó àṣàdúrà àwọn ọ̀dọ̀ pé méjì ẹ̀yọ̀ ni tó bá ti ń wọ̀ tó bá ti fẹ́ dalẹ̀ wàá lọ wá ewé wàá lọ mọ́ ìdí wàá fọ̀ tó bá tó bá ti fẹ́ wọ̀ wàá segin wàá fọ̀ àti wọ̀ tó fẹ́ wọ̀ ìjọba àlùkò tó bá ti ní àṣàdúrà méjì wàá lọ tayọ kan wàá fún àwọn tálákà lórí ẹnìkan ọ̀rọ̀ òfin rárá ìwọ ti gbọ́ rẹ tiẹ̀ ní ṣùgbọ́n lẹ́sẹ̀ lọ́hùn ó burúkú burú ní báyìí ti ń jẹ ìbádùn pẹ̀lú ọ̀rọ̀ tó ń gbọ́ yìí tani pásítọ̀ gidi gbogbo àbáyé tó lè tọ́ka sí tó ń wá sí òdìtọ̀ fún ẹ ẹ lọ́rùn wọ̀ èmi ọmọ sọlọ́mọ́nì orí nǹkan tí mo ń wá sí fún ẹ yìí pásítọ̀ mi jẹ́ wà fún ẹ èmi wọ́n mọ̀ pé tó bá wà ìdámẹ́wàá kọ́ọ̀tù ìdámẹ́wàá kọ́ọ̀tù bí mo ṣe wà ẹ́ mi ìléwọ̀ yóò ọ̀rọ̀. ilé tí mo kọ́ ẹ̀sìn ti kó ó ti wọ mẹ́fà o mo dẹ̀ dá àwọn mọ́tò kí ló yẹ kí n ṣe. ilé tó wà níbí ṣé kò ti tó ìmọ̀ àtìyàwó gbé obìnrin tó kù kí ló yẹ kí n ṣe kí ni bá wọn wò wọn ò bí ẹrí face you kò gbọdọ̀ ní tọ́lẹ̀tì sínú lọ́dẹ̀dọ̀ yà gbẹ́gbọ́dọ̀ yà mẹ́nu igbó owó tó yẹ kó fi yan tọ́lẹ̀tì yẹn ta mú owó ìgbọ́dọ̀ fi bá wọn o ó gbọdọ̀ kun ilé yẹn wẹ́sẹ̀ lọ mọ́ni ni owó ló mẹ́ni kun ilé yẹn lọ fi bá wọn o tálákà. ta ló ti rẹ́ dàdé ta ló fi rẹ́ dàdé wọ́n jọba ọ̀run láti ẹ̀ẹ́dìde ẹ̀yin lẹ́nu pẹ́ lẹ́tà tó wọ́n dọ́gba ẹ̀ẹ́dìde asàtú abẹ́rẹ́ lọ ní inú iná là ó so wọ ní asàtú àmẹ́jì bá bẹ́ẹ̀ wọ́n dọ́gba ọ̀run ayé ẹ pẹ̀lú gbogbo kan ìwọ tó wà nínú náà lè wá sínú ibi ìjọba ọ̀run kí àwa ti fẹ́ má bàa rí kọjá láti yìí lọ sí ọ̀dọ̀ yín. ká kí ẹni kẹ́ni má sì fi ṣe lè ti ọ̀hún rí kọjá tọ̀. sáré. ó sì wí pé ǹjẹ́ mo bẹ̀ ọ́ bàbá ìwọ kí ó rán lọ sí ilé bàbá mi. ká. nítorí mo ní arákùnrin márùn-ún. ká. kí ó lè rò fún wọn kí wọ́n kí ó má bàa wá sí ibi owó yìí pẹ̀lú. alẹ́ alẹ́ ni jọ̀ọ́ dáàdì wọ́n lásàrò lọ sí agbélé bàbá mi mo ní àwọn bàbá síbẹ̀ ìwòrò tí mo jẹ ìdá àwọn bàbá bá sékè sí lọ́rọ̀ òyìnbó wọn ìfẹ́ tó ṣẹlẹ̀ níjọba ọ̀rọ̀ kí ni Abraham sọ fún wọn. wọ́n ní mọ́tì àti àwọn wòlíì kí wọ́n kí ó gbọ́ ti wọn. dúró ẹ ti ní ọba Solomoni mo ti sọ fún yín lẹ́yìn tí wọ́n bá kó níbí tó sùn sórí bẹ́ẹ̀ lálẹ́ yìí kò inú iná ló lọ bọ́ọ̀dì bẹ́ẹ̀ dẹ́ lọ́ta ẹni nǹkan ò ni lásà ẹni tó ní owó tó lè fi jẹun tó lè lọ́ máa jẹ gbogbo wọn ya ṣé ó lówó tó lè fi jẹun owó tó fi jẹun ẹ̀mẹ́jì yẹn jẹ ẹ̀kan ẹ̀yọ kan tó kù fún ọ̀tá lákàn ó gbọ́dọ̀ jẹun ẹ̀mẹ́ta ìdí gbọ́dọ̀ lù ẹ́ pa kó tó lè wọ̀ tẹ́lẹ̀ so nígbà tí wọ́n á ka àwọn bíbélì tí wọ́n á rò sọ́ọ̀tún rò sósì kí má sọ ọmọ. kí má gbélé kí má pa fan kí má pa ẹsì má yẹ kí n tọ́ra mi ìkú mi kọ̀ máa ń lè mi dáàdì yẹ kí n máa lọ sílé náà bọ̀ jẹ́ kí n gbádùn ní ìkọ́ tó fà á nìyẹn kì í sí pé bóyá kò wọ èmi náà kí wọ ìfọba ọ̀run but condition tó ń fi síwájú wa mi ò lè yàgò náà báwo ni màá ṣe wà nínú ilé tẹ́lẹ̀ wọn máa fi ẹnu ọwọ́ tẹ̀yàwó mi lẹ́gbàá bàbá ló fún apá kan máa fọwọ́ sí ìyàwó báyìí yà á bá yá ṣé o mọ̀ pé wọ́n á ní ah, ó lọ sí ó lọ sí ó yá ó ní five hundred kí ló fi jẹun mo sáré mọ̀ pé mi ò ní àrà máa pa ẹni bàbá olówó jọ hàn gbèmí mo máa kú sí nǹkan tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ so mo ti kúkú make up mind mi wípé dáàdì inú náà ló fẹ́ pè kò jẹ́ kí n gbádùn ní ìdí nìyẹn tí mo fi ń sọmọ back to back ẹni ilé jẹ́ yìí three song seven song eight song ten song a ṣe ń gbé nìyẹn torí mo mọ̀ wípé tábà ṣe ń gbé báyìí nínú náà ti yá sọ̀rọ̀ aleluya aleluya. aleluya. ní bá wá kú gbọdọ̀ bá wá kọrin tó fẹ́lẹ́lẹ́ ọba tó fẹ́lẹ́lẹ́ áńgẹ́lì tó gbé bàbá lọ pa ibi náà ni kò máa sọ aleluya aleluya. aleluya. má tàn mí mo ti mọ̀ pé inú àyẹ̀bẹ̀ ẹ̀bẹ̀ bàbá ló ṣe. kò lówó kò bímọ kò ka òkú ayé sí ìfẹ́ bàbá ló ṣe. o ò lè níyàwó kó ṣe ìfẹ́ bàbá. má lọ. o ò lè níyàwó kó ṣe ìfẹ́ ta ìfẹ́ ta ló máa ṣe ìfẹ́ ìyàwó ẹ bí mo ṣe wà níbi nísìnyí ó yẹ kí ti lo ọ̀sẹ̀ méjì. ìyá wọn máa jẹ kí lọ́wọ́ máa ṣe kí o ò lè ṣe fẹ́ bàbá tó bá fẹ́ kú ẹ̀dọ̀ bá ọ̀run o ò ní níyàwó o ò ní bó bẹ̀rẹ̀ sùn Jésù ní kò dùn wọ́n mọ gẹ́fẹ̀rẹ̀ ní Jésù tani fẹ́ jọ ń sẹ́ tani pẹ̀lú gbogbo kò tó wá sí i ó ní ẹni rẹ̀ kò ṣe kí ni ó tún sọ pé òun kìí sẹ́ni bú àwa yìí bú àyè báwo ni wọ́n ṣe jẹ́ kí ni wọ́n ṣe tó sọ pé ní eré nìkan kí ni wọ́n ṣe tó sọ pé kìrìsìtẹ́nì nìkan wọ́n máa rọ̀ wọ́n ṣé òkè dóbò ni ṣé òlàlẹ̀ ṣé òkè kúrọ́ bíbélì nígbà tí sáà máa kọ̀wé nígbà tó lóyàwó níyàwó tó ó ní ìbáṣepẹ́ ní wọ́n máa ṣe àlẹ́ ẹsẹ̀ nítorí náà ti ṣe kí ni. torí nígbà tó fojú ẹ̀ tó wo iṣẹ́ ibi tó ń fúnra òun ti ṣe tí ọ tí ọ mọ̀ sí ṣèbí eléyìí tí ọ mọ̀ sí gbogbo èèyàn lápá bóyá bóyá dábìlì ti pa ènìyàn jìnnà sí òmò ṣèbí eléyìí tí a rí níta náà sọ fún náà kọ sínú bíbélì ẹ̀yin ènìyàn sí ìjọba ọ̀rọ̀ lẹ́fẹ̀ wọ̀ tí bá tún gbọ́ pé ìyà jẹ mí àìrá pa ìyà ní symbols ìjọba ọ̀run nígbà tá a lóore kan máa kọrin ó ní ó ní nígbà tó máa kọjá kí sọ ní ọ̀rọ̀ jésù gbé àgbélébù yẹn lọ sí sọ ó ní bó ṣe kọ́ ká ẹ kọrin láti bẹ̀rẹ̀ jésù mo gbàgbélébù mi. síbẹ̀ tẹmẹnẹkẹni kristi àti ọ̀run. ṣùgbọ́n mọ́tò lọ́rọ́ ti tiẹ̀ ìjọba òfẹ́ ní mọ́tò àbí òfẹ́ kọ́lé wo lè fẹ́ wọ ìjọba ọ̀run dáná wí jọ wàá sóríire àti pọ̀ níbi náà àbátẹ́kùn fún mi rẹ̀ àyẹ̀dẹ́ àyẹ̀dẹ́ yẹn. hallelujah wò ó mọ́mì à nígbà tí bíbélì kan máa sọ̀rọ̀ àwọn àlórí láwọn ní kọrin o wọ́n ní ọ̀rọ̀ àgbélé kò ní àwọn èèyàn àjàgà ìgbàgbọ́ ò ṣe ìwọ lè pè Jésù béèrè ṣe ìwọ lè pè.

Eh? má jẹ́ kẹ́nìbọ̀dé má tàn ní sọ́ọ̀sì nǹkan tó lè fi bọ́ lọ́wọ́ jìbìtì fúnra ẹ̀ka bíbélì kí pásítọ̀ ẹ̀ bá sọ̀rọ̀ wà á kiri question ẹ̀ló sà ẹni kí fún yín lówó gbégé mi lè wọ̀ ọ̀dọ̀gbọ̀ ọ̀run bíbélì sọ wípé ẹ má ṣe tó ìṣúra yín jọ sínú ẹ kó ìṣúra yín jọ sí níbi tí ó lè àti pa ìpẹ́tàkùn tó lè ṣe kéde mọ́tò tí ẹ rà yìí ìdíbò lẹ́kọ́ ìṣúra ìjọ sísà ó máa ṣe pèsè ẹni tòró mọ̀ kó ti ṣe kíni kò ti gẹ̀ẹ́tì o òtítọ́ ọ̀rọ̀ ayé ò fẹ́ gbọ́ òtítọ́ ọ̀rọ̀ yìí náà ni mò ń sọ tí wọ́n sọ pé bọ́ọ̀ba Solomoni yìí bọ́ọ̀ wèrè ni o kò mọ̀ kan tó ń ṣe o máa ní ẹ̀ má dáná o dẹ́kun ni o Jesus náà bá tó bá gbé bọ́ọ̀sì àti takò fẹ́ pé ọba Solomoni sí Jesus yẹ within ten minutes wọ́n máa pè láti headquarters ẹ fẹ́ wó ìjọ ẹ fẹ́ wó ìjọ ẹ má yẹ kọ́ba sẹ́lẹ̀mọ́nì wá o torí tí oníṣẹ́ta bá ti gùn mí wípé kí n máa sọ reality máa sọ ẹ̀ẹ́dẹ́gbọ́n tí mo gbà nìyẹn èmi ló máa ń wàásù ìrere fún yín pásítọ̀ yóò wàásù ìrere fún yín àfáà yóò wàásù ìrere fún yín nǹkan tí àfáà yóò wàásù fún ẹ fún ni pé so orí babaláwo tó wà lẹ́bẹ̀ ẹ má lọ sí àwọn pásítọ̀ ẹ má lọ síbẹ̀ ìdí tó fi ń sọ bẹ́ẹ̀ fún ẹni wípé kò fẹ́ kí oko ní abẹ́rẹ́ ó lè máa rówó gbà ní kì í ṣe tó kó láìkì yẹ ìwọ pásítọ̀ ẹjọ́ wà ní ṣọ́ọ̀ṣì ó wá sọ wá lọ sọ fún pásítọ̀ kó o lọ sí rìbáìbà kó o lọ sí sọ̀jú kó wá bínú kí ló bí nínú tòró mọ̀ wípé bó ṣe lọ yẹn mo lè lọ gbọ́ ìwásí tó lè fi padà wá sí kì í ṣe pé bọ́lá láìkì yẹn ó ń jàdó àpò ẹni because bọ́ọ̀mù ìjọba ṣe pọ̀ tó bẹ́ẹ̀ náà lówó máa ṣe kíni tó máa ṣe pọ̀ tó tó bá fẹ́ wá sí ṣọ́ọ̀ṣì wá pẹ̀lú inú inú mímọ́ wá wípé ó wá ṣe àẹnu tàbá wá sọ̀rọ̀ nípa àẹnu tó lówó nìkan ló ṣe àẹnu tó bá fẹ́yàn ní ten naira ṣẹ́kì ṣàánú ni bá fẹ́yàn ní twenty naira ṣẹ́kì ṣàánú ni dìde dúró àti lọlé kí ni àkọ́rọ̀ náà lẹ́gàn sí. ọlọ́run ọkàn rẹ ti múra èmi yóò máa kọrin yìí èmi yóò máa fi òwú omi kọrin yìí. ọkùnrin yẹn ti múra láti jó nínú iná tí o bá lọ ta gbogbo ọjọ́ ẹni tẹ́ bá délé tí o bá lọ ta sọ́ọ̀bù ẹ kó fi pa àwọn tálákà yásílé lọ ta sọ́ọ̀bù ẹ kó fi pa àwọn tálákà kó lè jèrè ìjọba ọ̀run ánìlù lọ ta aṣọ tó wà lọ́rùn ẹ yìí kò sì lásọ ìlú ìsílé ta aṣọ tó wà nínú pèsè ẹ̀kọ́ kan yọ̀ kan ìwọ tó ń gbélé fúláàtì padà sílé fèsì mi hàn ìwọ tó ń gbé inú ilé blọọkì padà sílé pákó kò lè ti pọ̀ ẹ̀lọ́ àwọn ọ̀gbẹ́wọ̀ ìjọba ọ̀hún náà àwa na ọwọ́ ọ̀tún ẹ sókè ẹ má dúpẹ́ ẹ má ẹ má bínú nìkan tí mo sọ lẹ́ẹ̀kan ẹ má sanwó ọpẹ́ o ṣùgbọ́n owó ọpẹ́ tẹ́fẹ́ sàn yìí kì í sọ́dọ̀ kì í ṣe ọlọ́ọ̀dẹ́fẹ́ fún. Hallelujah kì í sọ́nà kankan ṣe kí ló fẹ́ na jẹ ṣe wọ́n náà mo láìkì ọba Solomoni mú owó mú owó ọkọ ẹ̀ jáde kó ní ọlọ́run láti ara mi mi ò ní ọlọ́run fẹ́ gbà o ọ̀dọ́ wa mo láìkì ọlọ́run lórí gàrí títán nílé ẹ̀ bínú agbọ́dọ̀ dàgbọ́n sí gàrí kò sẹ́ni kí kò sẹ́ni tì ẹ̀jọ̀ tó lọ so náwó ọkọ ẹ̀ sókè sọ wípé olúwa ṣàánú fún mi bí mo ti fẹ́ ṣàánú fún ọba Solomoni Olúwa ṣàánú fún mi náà bí mo ti fẹ́ kórí fún ọba Solomoni Olúwa ti kórí bẹ́ẹ̀ fún mi náà máa kiri dàbò máa kiri kọjú máa kiri kọjú sunkún ọmọ máa kiri bàbíjẹ sórí àdúrà èyí sọ́dọ̀ ọ̀rẹ́ fún èmi lọ́wọ́ fún lówó gàrí ti tán nínú lé o ẹ̀sán ló sọ pé kí gbowó lọ́wọ́ yín o èmi fúnra mi ló sọ fún bẹ́ẹ̀ gbà ó. Jésù agbára wa. Àmín. Mú owó yìí sílẹ̀ pẹ̀lú ìgbàgbọ́. Mú owó yìí sílẹ̀. Ẹ wo àwọn tó mówó ilẹ̀. Ẹ ti jára yín. Gbogbo ẹ ti jára yín tán. Ẹ Now o pín pọ́pọ́ ọ̀tá pẹ́ẹ́pẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ kápá fún rẹ̀ mọ́ èrè mi kọ̀ọ̀kan lásán pẹ́ẹ́pẹ́ ìgbẹ̀bí sọ́wọ́ rẹ̀ ìbáṣe ìbáṣe ìbáṣe ìbáṣe ìbáṣe ìbáṣe ìbáṣe ìbáṣe ìbáṣe